lórí lè bẹ̀rẹ̀ sí fọ lódodo ní ìtọ́ kò sí ní ẹtí ìdí orí fún ìṣe dúdú rẹ̀ wá fọ́ ojú ọ̀daràn yìí. kí ni ẹ̀sùn máa ti pé adúpẹ́ kọ́lọ̀ tó sọ amúsùnmí láìpẹ́ èèyàn sí ẹ̀ lọ́mọ iyì tọ́lọ̀ wọn bá tó fi fóònù àánú tó náà ṣe fóònù látàrí ìjẹ́ mùsùlùmí èèyàn sí ẹ̀ lọ́mọ ọ̀la torí tí bá dé ọ̀pọ̀lọpọ̀ ní ma orí tọ́lọ̀ ń ṣe fún látàrí jẹ́ mùsùlùmí ni á ah! àbá pọ̀ púpọ̀ ń di kásẹ̀ ṣùgbọ́n àmọ́ orí tọ́lọ̀ ń ṣe fún wa wàlá torí ẹ̀ ló fà ló fi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ká ojú pàlàbà Islam kẹ́kẹ́ ní ìgbà ẹ̀ nítorí pé ìdí owó làwa ń fojú sí gbogbo gbà ẹ̀sìn wá ń ṣèsìn àpò ìwòfọ̀gàn kì í ṣẹ̀sìn sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn tó máa bèè lórí pípọ̀ ọba ti wá sẹ́sìn yà á fún ọ lówó kìí sẹ́sìn ọ̀nà ìtajà ẹni kìí ti pẹ́ kìí ti nà dájú ló tutù sí gbogbo èèyàn náà bí wọ́n ti rí wa kó ní ìsìn wọn ti ogún ọ̀gbìn owó mọ́ sàmẹ́sìn òdodo wọ́n ń ṣe nítorí ọkọ̀ òdodo ni yóò sì tán lẹ́sà ẹ̀sà tí kìí já tí kìí dán tí a kìí sàfẹ́kù rẹ̀ ń sábà ń kára rẹ̀ alìjẹ́nà. Ìrẹsì Sanabi Ọ̀ṣunlá sára ti fi sẹ́yìn lójú kòkòrò náà nù. Bí ẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ọlọ́run fún yín lálùjẹ́nà. Àwọn sábẹ́ oṣù sáré. Mo rà alìjẹ́nà yìí. Àmọ́ wọn gbà Sanabi ìparọ́ sọlọ́lá àlùsọ. Tó ń torí di eléyìí, ẹni tó bá mọ rírì bọ́lọ̀ ń sọ Mùsùlùmí yóò lè dúpẹ́ fọ́lọ̀. Ẹ pé ìrọ̀rùn gbogbo ìrọ̀rùn gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ló fún fún wa máa jẹ àlà àlẹ ìfúnfẹ díìní mẹhàn gbogbo tí ó làwọn alábọ̀yìn lọ́rùn Ọlọ́run kò sí ló fún fún yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra yuridu Allahu an yukhaffifa ankum wa khuliqa al-insanu da'ifa la ilaha illallah Ọlọ́run ló ń fẹ́ rọrùn fún yín ni wọ́n fẹ́ wàhálà fún ọlọ́run fẹ́ẹ́ ṣe ìdẹ̀kùn fún yín ni ó mọ̀ pọ́lẹ̀ ló ń dọ́ mi. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èèyàn mélòó lọ́wọ́ á gbọ́ lọ́gbà ló fẹ́ràn Islam ọ̀làǹkè wọn kéré nínú ẹni tí ń ṣe Islam gan ẹni tó mọ rírì rẹ̀ wọ́n tún bẹ́ńtín àfi ká mójútó tó rí pọ̀ ní Islam. eléyìí lọ́fàá lápá kan nínú àwọn olùmọ̀ àti sọ yìí pé áyà yìí ibi tọ́lọ̀ ti lóbìnrin ojú kò fún oṣù mẹ́rin mẹ́wàá ó ti pa áyà kan tó ń bọ̀ rẹ̀ ti sọ pé ọdún kan ni wọ́n fi máa jókòó ìyẹn ní Islam mọ̀tàlẹ́ máa èyí tó tó jẹ́ kókó ń bì ní ká mọ̀ pé obì tó kọ rẹ̀ yóò ṣe ń tàǹpẹ̀ ní al-ihdad ìdàlá ìdà ìdà ọ̀tọ̀ iye ìgbà tọ́lọ̀ ń pé yóò fi jókòó ṣùgbọ́n yóò tún wá ṣe kínní kan al-ihdad òun náà ní kó pa ògèjì ọgbọ́dọ̀ pa ògèjì nígbà tó fi ń jókòó yẹn eléyìí wà fún ẹni kú fún yàtọ̀ sẹ́ni tó kọ́kọ́ ọ̀lẹ́ tó jẹ́ pé kíkọ̀ kan àbí kíkọ̀ kejì ni tó tún máa sọ gèdè ẹ̀ ìyàpọ̀ ẹni wá wà nípa ẹni tó ti kọ́ ọ̀lẹ́ kíkọ̀ mẹ́ta tí a tó fẹ́ máa sọ fún pé kíni. sò wọn ò fi kọ́ ọmọ wẹ̀ o wọn ò sì gbé kó nu ọmọ sọ̀gì rẹ̀ níwọ̀n bá má ta ní sí èkó ni sẹ́yìn kókò fẹ́ ní ìtumọ̀ torí ní sí ẹni sẹ́yìn náà bá wà wáyé bàbá rẹ̀ ẹ wà wáyé màmá rẹ̀ ẹ tún lè ti ń tún sọ̀gì ọkọ̀ ti tẹ̀tún rí tó tún kẹ̀kẹ́ lẹ́nu yàrá tí ọtọ́jú tó ti pé tó gbéyàwó sójú báyìí ẹ̀ fi tó ṣe yìí fún àbí bẹ́ẹ̀ kọ́ ni pé ah, ẹ bóyá olórí ibu rẹ̀ lè tún wòye olórí ibu kíni ó ti parí ó ti wà tó bá lọ pọ̀ nù sòkò ní ìtumà torí ẹ̀ làwọn olùmọ̀ ti pín sọ́nà méjì ń pa ẹni tá ti pọ̀ tán tó ti pé mẹ́ta pé tó náà tún lè máa soge wọ́n ní onítùmọ̀ wọ́n ní àtàbà tó wò ó gbà tí èso kọ́kọ́ kú fún wọn kọ́ lẹ̀ òkú tó má sókè rẹ̀ sàmọ́ wá jẹ́ pé lẹ́yìn ṣe fún kò ní tùmọ̀ kò sì gbọ́dọ̀ tí ìṣe fẹ́ lómi tó fi parí ẹ̀dà rẹ̀ tọ́ torí ẹ̀ obìnrin tọkọ kú fún ọgbọ́dọ̀ tó kókó géèjì níta àgbàlérò pẹ̀lú rẹ̀ ni pé kọ́ mọ́ tọ́jú kọ́ mọ́ tọ̀nà kọ́ mọ́ kọ́ mọ́ jẹ́ pé àwọn àpárá kan tí ń túmọ̀ sí pé yẹn sóge àmọ́ pàrà kárọ̀ ọmọ ńlá parakara ọmọ máa zi hmm, bí vaseline bí gelin abe rí bẹ́ẹ̀ torí wọn àwọn para wọn so tó bá fẹ́ nílò kára ọmọ bá máa zi kára ọmọ bá máa bàjẹ́ kára ọmọ bá máa là ní ẹ̀wọ̀n kò sì gbọdọ̀ fi lọ́fíńdà sára kò sì gbọdọ̀ wá sọ tó ṣe pé yóò mú lójú kí wọ́n bá àwọn fẹ́fẹ́ ọ̀gbọ̀dọ̀ wọ̀. kò sì gbé àwọn kan sọ fún mi tó ti pé yẹn ó rí i pé hẹ́ obìnrin yìí ọ̀yẹ́ kí n fún bẹ́ẹ̀ náà bẹ̀ rárá o gbọ́dọ̀ gbé chéènì sọ́rùn tó jẹ́ pé yóò mú ọkùnrin ọlọ́kùnrin lójú lẹ̀kẹ́ tó ti pé máa ṣá lọ so tó jẹ́ pé ọkùnrin kan ó rí yóò fi fẹ́ẹ̀fẹ́ kọ́ gbọ́dọ̀ yó ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin tí ń jókòó nítorí kọ́kọ́ rẹ̀ kú. gbogbo ìyàwó wa ní ojú ìdókòó tọkọ wọn bá kú yálà obìnrin yẹn ọmọ kékeré ni ọmọdún mẹ́fà níyàwó rẹ̀ kò kú nígbà tí ìyàwó wà lọ mẹ́fà òun náà jókòó kìíní oṣù mẹ́rin àtòrò mẹ́wàá ẹ̀wọ̀n kọ́mọdé lóyún kan láì kó ní ni ìyàwó náà tó ti gbogbogbogbogbò tó seventy seventy five fifty five ṣe ń kó oṣù ti pọ́ wọ́n fi máa ń tó síbẹ̀síbẹ̀ yóò tún jókòó sọ pé yẹn ṣe bá kàn fẹ́ mà pé ṣe eléyìí wọn sọ pé ó lè jọ kàn nínú àwọn ọgbọ́n tó dókun tó náà ti fi tìtorí rẹ̀ sọ fún ọmọ bẹ́ẹ̀ kì í torí rẹ̀ sábà sọ pé wàlà ìlẹ̀tù fẹ̀ẹ́ ìdẹ̀tẹ̀ wọ̀bá tààbòdìyà pé ń dọ́fà tọ́nà tí lóbìnrin ọmọ ìjókòó oṣù mẹ́rin àti mẹ́wàá tó kọ́ wọn bá kú fún fífẹ́ sínú ìkọ́ àmọ́ dọ́fà tó fi tó oṣù mẹ́rin àti jọmọ àmọ́ kò síbi àtẹlẹsẹ analysis rẹ̀ àmọ́ ọlọ́run ọba náà. wọ́n dàbí ọ̀sẹ̀ pé ká máa sọ̀kò níbi dáhùn ti ń sọ̀kò. mímìnà pé méje ni kò sọ kí ló dé tí ọ̀gbọ́dọ̀ jẹ́ mẹ́jọ kí ló dé tí ọ̀gbọ́dọ̀ pé àgbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ dín sí méje àlè mẹ́fà á sọ pé tààbù bẹ́ẹ̀ lọ́nà ìkàlẹ̀ kí ló fà á tó fi jẹ́ pé dájá bá kẹnu bọ́nú gbá wa tọ́yọ ti ń fi nǹkan ká nu méje ìdìbò àwọn eléyìí àlàyélẹ́dú dàbòdìyà wọ́n fi wọ́n ní ká fi sin lọ́n bẹ́ẹ̀ tí ọba pé méje òsì pàṣẹ ọ̀nà. sòṣùgbọ́n àtúrọ̀ mọ̀ fún wa ọlọ́yà gbẹ́ni sìn ọlọ́tọ̀ ta ló sọ fún pé ẹ̀mẹ́ta ń kọ́ sábà bẹ́ẹ̀ méje kò sí láti fọ pé tó kú lára rẹ̀ fá ẹ̀kan lọ fọ́ tó kú alhamdulillah ẹ̀mí ni lábẹ́ ẹ̀mẹ́ta ni má fi mú ṣe sọ àmọ́ pẹ́ méje àá yàtọ̀ sí rìwáyà kan tó alátọ̀dọ̀ ìmáàmù Ahmed tó sọ pé gbogbo ẹ̀gbìn ẹ̀ méje náà ní kò sẹ́ẹ̀lì láti fọkókó bẹ́ẹ̀ tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa gbogbo ìyàwó ni ó jókòó ọmọlúwàbí níyàwó rẹ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá òun náà jókòó ẹrú lọ fẹ́ níyàwó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn ìgbà tó bá kú ó jókòó ẹni tó fẹ́ níyàwó mùsùlùmí ni oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yóò kébélì ni nasọ̀rọ̀níyà àbí yahudiya màtọ́jà pé náà lọ fẹ́ gírèsì lọ fẹ́ tọ́ oníjókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá fẹ́ni kí a ti ń béèrè lánàá oníjókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá torí ìyàwó rẹ̀ náà torí kọ́lá ń sọ wípé walladhina yutawaffawna minkum wa yadharuna azwaja àwọn ẹni tí wọ́n kú nínú yín tí wọ́n ń fa àwọn obìnrin lẹ̀ yàwó ìyàwó náà sì ni wọ́n pè tó bá fẹ́ kìrèsì náà nìsín á sọ pé kí ni ìyàwó rẹ̀ kìrèsì so ìwọ náà tó máa sọ pé ìyàwó rẹ̀ kìrèsì bẹ́ẹ̀lì sá so ìyàwó náà ló ti filẹ̀ torí di eléyìí báyìí fún ọjọ́ kó kí ni oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tọ́ ǹjẹ́ eléyìí jẹ́ bẹ́ẹ̀ torí gáyà yẹn ọ̀kárí bàtúrọ̀bà Imam Abu Hanifa rahimahullah àti alimami sawuri àtàwọn ọmọ kíó imamu abu hanifa àwọn sọ pé ah, ah wá pé kèfèrí kan lọ fẹ́ oníjókòó kan nígbà tó fẹ́ bí gírèsì nìsín kọ́mọ lọ yé wọn oníjókòó kankan bẹ́ẹ̀ lápá kan nínú àwọn ọmọ kíó imamu malik náà sọ pé aṣáájú àti ibùdó náà fẹ́ kí ló dé sẹ́yìn ti sọ pé àwọn kèfèrí pé àwọn alòkìtà ẹni wọn ò ní jókòó wọn ò ní rọṣẹ tọkọ wọn bá kú wọn láti ìdá nàbì ni sallallahu alaihi wasallam sọlá mi sọ pé la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir an tahudda ala mayyitin fawqa thalathin illa ala zawjin arba'ata ashhurin wa 'ashra. wọn nàbì sallallahu alaihi wasallam wọn ní kò tọ́ sóbìnrin kan tó gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan igi kpọkpọ kejì nítorí kpọkọ kan kú nítorí kẹ́nìkan kú fún un tayọ ọjọ́ mẹ́ta àyà kọ́kọ́ rẹ̀ oṣù mẹ́rin àti òru mẹ́wàá àwọn tó akẹ́ lomi ní tí ìsọkọ rẹ̀ òru mẹ́ta náà wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ pé tu'minu billahi wal yawmil akhir obìnrin tó gbọ́ lọ́gbọ́ àtọ́jọ́ kan ah, ẹ̀yin náà sì mọ̀ pé bàkàtà bíyà ọ̀gbọ́lọ́ nǹkan gbọ́ àti ọ̀kan ìwà ìlà gánà mùsùlùmá ntọ́ba ìjọba tó lọ́n bí ní ká fẹ́ wọn kété kété tí mùsùlùmí ni wọ́n fà kò fọ́ àmì wọn wọn mo ṣe kú náà ni wọn àmọ́ tí ìlú tó wọn ọlọ́run gbà tó kọ́ ọ̀fẹ́ wọn so kọ̀gbọ́lọ́ngbọ́ kọ̀gbọ́jọ́ kan ìgbọ́ wọn nítorí ẹ̀ gbogbo sínú ẹni tí wọ́n ní yóò jókòó lẹ́yìn ikú ọkọ̀ àwọn tó pọ̀ jù èsì tí wọ́n ní pé áyà yẹn ọ̀kárí everybody kọ̀ yọ ẹnìkan lẹ̀ lókùn àti wá ti jẹ́ kí ni ìyàwó Allahumma àyàfi tó bá jẹ́ ilé ìyàwó tó fẹ́yìn eléégún ni olóró ni oníṣàngó ni ọlọ́yà ni à so eléyìn ọ̀wọ́ nù àyà tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ gan kó tó kù kéde ìyàwó tọ́lọ́ náà ọ̀gbà kan fẹ́ tẹ́lẹ̀ ọlọ́ni wàlẹ́ tó ń sekú bẹ̀rẹ̀ sọ̀mẹ̀ kàwáfẹ̀ ẹ gbọ́dọ̀ di àwọn obìnrin tó jẹ́ kẹfẹ́rì mú ní àwọ̀ kẹfẹ́rì náà ní alòkè dàbà àmọ́ náà ń gbà pé pọ̀ fẹ́ àwọ̀ so nítorí ìdí ẹlẹ́yìí rẹ̀ ẹ̀ áyà yẹn kárí gbogbo èèyàn àti wá yọ ẹnìkan yàtọ̀ sáwọn kẹfẹ́rì tí èsì alòkè dàbà ń bùkátẹ̀ òṣìṣẹ́ rẹ̀ eléyìí ló mú ni màá yí pé hadith yìí wọn kọ́ bò láti fẹ́ sí hadith yìí á sọ ìpè ọ̀ ń tọ́ka sí pé ìdọ́gbọ́ jù nínú àwọn àyàwó àwọn ọkùnrin tó jẹ́ mùsùlùmí ni pé mùsùlùmí làwọn náà bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ẹ ti rí mùsùlùmí ten thousand tí àwọn ìyàwó wọn jẹ́ mùsùlùmí kẹntori mùsùlùmí kan tíyàwó rẹ̀ jẹ́ bàkàtàbíà kódà láwùjọ míì ẹ níbi ẹrí mùsùlùmí hundred thousand táwọn ìyàwó jẹ́ mùsùlùmí tẹ́ẹ̀sì ní rí mùsùlùmí kan tíyàwó rẹ̀ jẹ́ bàkàtàbíà tẹ́lẹ̀ ìfihàn wáyé pé hadithi yìí kharaja makhraja al-ghalib ọ̀dàdé ń jáde pé ìtọ́ wọ́pọ̀ jù ní pé káwọn ìyàwó àwọn mùsùlùmí ọjọ́ kìíní wọn jẹ́ mùsùlùmí lóbìnrin wọn máa kọ́rọ̀jà máa kọ́rọ̀jà lọ́wọ́ àríwí lànà fọ́nmàlà nítorí bá ti jáde báyìí kò túmọ̀ sí wípé ẹni tí ọba wa jẹ́ gbogbo ọlọ́ngbọ́n kò ní àgbọ̀jọ́ kẹ̀ǹgbọ́n nínú ẹjọ́ jẹ́ ìyàwó fún mùsùlùmí tọ́lọ̀ ti gbà pé wọ́n fẹ́ ru rẹ̀ gẹ́gẹ́ bí tẹ̀lé ìjẹ́ èsì fún àwọn tó ń sọ pé èrò bàkàtàríà oníjókòó. bákan náà Abu Hanifa àtàwọn kan sọ pé ọmọdé kékeré náà lóbìnrin oníjókòó. pé gbogbo ọkọ̀ gèjì wọn nítorí kò sínú ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn àṣẹ tó sì wà ń bì àṣẹ ni tí wọn dojú rẹ pé ní dáàtì lẹsìn bọ lọrùn àmì ipá àti ńlá àti sin ọlọ́ǹgbọ́ ọlọ́run ní kò ti bàlágà wọ́sọ̀gé ìrọ̀tulẹ̀ ìfẹ̀sìbàlẹ̀ wà. ọmọ rí ní kò ti bàlágà bóyá lẹ́tọ́ afẹ́fẹ́ fún pé apá ọlá tẹ kó jókòó apá ọlá tẹ bá wò. ọ̀dà kòkòrò apá aláṣẹ rẹ̀ láṣẹ kọ́pa láṣẹ pé kó jókòó. tòkẹ́ bí wọ́n ṣe pa ìwọ bàbá láṣẹ. kọ́ ọ pa ọmọ rẹ lábẹ́ òkè ọ̀hún tó bá ti pọ̀ ọmọ ọdún méjì wọ́n rò pé yí yẹn kọ́ lọ tààrà nítorí kò tí ì ní téèyàn ní ọlọ́run fi máa lọ sọ́dọ̀ tààrà náà ní pé ó ti bàlágà wọ́n wá pa aláṣẹ láṣẹ kó sọ tí ń bẹ pé bàbá rẹ̀ àbálámójútó rẹ̀ ẹsẹ̀ sí ni pé tẹ̀ bá ti jíṣẹ́ fún ohun ọ̀wá tẹ̀ tí ọba kírun tó yé kọ̀ọ̀tẹ̀ tí ọba kírun ẹ̀yin ó sì tẹ̀ tí ọba kírun tí yín kàn ní pé wọ́n ní kẹ́ ẹ sọ fún tẹ̀ wá sọ fún ẹsẹ̀ lọ tẹ́ bá sọ fún tó kírun yọ gba aládàá rẹ̀ ẹ̀yin ó sì gba aládàá pẹ̀pẹ̀ lọ síbi dáadáa títí tí ìpọ́dún mẹ́wàá láti pọ́dún mẹ́wàá ẹdì sèré àpò anábìíní kẹ ǹnà ẹni ó ti pa ni láti rí tẹ́ ǹnáwó lọ bí ọ̀rẹ́ ọ̀ kí á ní ọlọ́kí ọ̀ tọ́ eléyìí fi hàn wá pé ọ̀dà irú ọmọkùnrin sí náà lópin ẹ̀yin sọ pàṣẹ òde lọ́ọ̀dọ́ rẹ̀ àwọn sọ yẹn kìí sùn náà lápá láti tààrà torí kọ́ máa kíni kíni jẹ́ jókòó jókòó bá ọmọ sọ ọmọ mẹ́fà náà nìsín ẹ̀ wá ní kó jókòó. ṣé eléyìn bèbí tí tó fẹ́ máa gbé ká tó fẹ́ máa kàn ká tó lè jó jókòó kò lè jó jókòó lẹ́yìn náà ó tún fẹ́ ro ka ìpẹ́ ọkọ̀ ìpẹ́ ẹ̀yìn ò sì ní kó àmọ̀ wá yàrá kó wá yàrá kò ní tẹ lọ́rùn bí kọ́kọ́ rẹ̀ ọmọ àrò fúnra rẹ̀. so nítorí eléyìí ẹni tí fún pé ẹ fi e pé lẹ́yìn ikú ọkọ rẹ̀ pé. òtún ń tẹ ẹ̀ma tó mọ̀ ọkọ̀ kọ̀ mọ́ àbẹ́yìn náà lè sọ fún pé sórí inú yàrá lọ́wọ́ wa ní. bóun ni ọ̀sẹ̀ ni mo wọ pé ẹ̀wọ̀n kan ní òun sẹ̀wọ̀n kárí oṣù mẹ́rin àti òru mẹ́wàá ẹ̀ máa dọ̀là ìfẹ́ nígbà yẹn o ti lọ́kọ̀ ni tó yẹ ọ ti lọ́kọ̀ ọkọ rẹ wá yóò tún bú sẹ́kún mi láti kékeré lọ́kọ̀ ojú kú ẹ̀ ọkọ̀ mi ìlú nínú ìfẹ́ ọ̀pọ̀ àkọ́kọ́ nù kìí ṣe bí àlọ́ àbí eré kátàkátà àwọn Yorùbá ò tí ó bá tójú ọrùn lọ́kọ̀ ń ti kú àbí òye òde ayé yìí sọ ẹgbẹ́ ìjẹun ti alọ́kùnrin hàn ọmọdé ní àgbàlagbà. فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف قصت لوري أن يعلم وجدوه نقوان كتم كما فعلان سلوكي بيجمو بتايا مالا kọkọkọkọ wọn sókè débi ká tìrà lẹ wọn sókè débi pé à ń sọsọkúsọ lórí àwọn ọkọ so èèyàn tẹsẹ tán. torí rẹ̀ ní Ibn Abbas radiyallahu anhu wọ́n ní obìnrin obìnrin tí ọ̀fẹ́ bá ti kọ́ lẹ̀ àbí tó bá jẹ́ kọ́kọ́ rẹ̀ kò fi lẹ̀ tó bá ti lè parí àìjà rẹ̀ àyà ìtumọ̀ rẹ̀ ibi tó bá ti parí àìjà rẹ̀ kò sẹ́sẹ̀ lórí rẹ̀ òun tó túmọ̀ rẹ̀ pé lórí obìnrin yẹn ìtumọ̀ kan ní pípọ̀ sẹ́sẹ̀ lórí alámòjútó rẹ̀ bàbá àbí ẹni tí ń gbọ́dọ̀ rẹ̀ Ibn Abbas ní kò sẹ́sẹ̀ lórí obìnrin kíkọ́ máa sókè kó sì máa sèse ẹni tí ń wọ́kọ̀ kó sì máa yọ síbi tí àwọn ọkùnrin bá wà táwọn ọkùnrin bá jókòó bí kan kọkọjá ó lè má nídìí kó kó ń sáfẹ́ lọ láì kejì àbí èyí ẹ̀ ǹgbà sẹ́yìn náà bá rí tọ́ lọ kó tó padà ẹ̀yin ọmọ ẹ̀jẹ̀ ń sinmi mẹ́ kó mẹ́ ẹ̀ máa gbà ó tún lọ ó tún bọ̀ pẹ̀tọ́ àìbá mọ̀ bẹ́ẹ̀ ní sàmbẹ́ ní ìjọba ẹgbẹ́ yà wò á so nítorí délé súnà ọlọ́ọ̀nù nítorí pé bàbá jókòó nílé rẹ̀ òní máa rọ̀kọ̀ ibi tó máa gbé lóde o sàmú tó bá ń rìn lọ tó rìn bọ̀ ọlọ́run ara dáa òní kankan rà lọ́jà ọkàn kiri lọ títí òbí dé parí ó tún padà tàbí òye tó ẹnìkan fura náà ní pé tó tí ò sí nǹkan tó pé tó ibẹ̀ ọlọ́run lè ṣe kó rí ẹni tí ó lò fẹ́fẹ́ tó àwọn tó bá jókòó kalẹ̀ tó bí wàá di kí wọ́n mọ̀ kọ́ wa fún òní sábà rọ gbogbo àwọn obìnrin tó máa ń wọkọ ọmọ sábà fẹ́ ṣiṣẹ́ àfi kí àwọn alámòjútó wọn kọ́ máa jàfara nítorí pé ní tí wò wọ́n yìí pé káwọn lọ lé ọkọ yìí tí kò bá tètè bọ́ sí wọ́n lè rí mú fún orí ìtajà orí pàǹgbóyún ká nítorí pé gẹ́gẹ́ bí ń tẹ́yìn náà ti mọ̀ ìgbé nu gbogbo ọkùnrin mẹ́wàá ti ń kọ́nú sóbìn kó wù mí tipátipá láti rí kanu ọ̀tọ̀ fẹ́fẹ́ lódodo. mẹ́sàn-án yìí wọ́n ń wá fún bàjẹ́ nítorí nu tí ọ̀rọ̀ mìíràn lọ́rùn tó sì máa wù jù onípò wọn fẹ́ gbé wàhálà kankan kálukú ń fẹ́ kọ́rùn-ún òfin yẹn. léyìí lọ́fàá ó fi jẹ́ kó àwọn obìnrin tó wà nílé ọkọ àbí kí wọ́n tún fi wọn nítorí pé obìnrin tó wà nílé ọkọ ọ̀rọ̀ rẹ̀ yóò máa ṣe sùúrù torí kọ́kọ́ tó dì í mú ọ̀rọ̀ ọ̀rùn fún náà sùúrù náà nítorí responsibility máa ní ọmọ wúzẹ ní ọmọ bínú ní ọmọ pékinní so nítorí tó bá jẹ́ pé ọkùnrin tó bá tàbí nídìí obìnrin ní ọkàn rí obìnrin tó bá ti nídìí ọkùnrin ní ọkàn rí kálukú ti túká ẹ rí i pé wàhálà ò ní sí pọ̀ ṣùgbọ́n kò ti jẹ́ pé a fi fún ọ nù jíjẹ mímu rẹ̀ orí rẹ̀ ó dùn ọkàn ọ̀dọ̀ rẹ̀ náà so eléyìí ìní máa ń bí kọjá pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lóbìn fẹ́ wọ́n sì ní ìdí gbogbo ọgbọ́n ti rà mí so tí ọmọ bá wọn wọkọ tí ò bá rí òbí gidi dúró jì kó ọmọ bá sòdodo ọ̀rọ̀ níbi kọ́ lọ́wọ́ bá ní máa ń sọ̀yìn ò lè sọ ẹnìkan tí yín ìgbìyànjú torí alhamdulilayi ẹ bí níta inú gbèsè ayé kó ṣòro kódà kò kò dájú kó lè bá làákà yìí kí bàbá kan wá máa ma kó mọ ọmọ rẹ kó kó kó kó kó kó dá dùbúlẹ̀ fún àwọn ọkùnrin pé ọmọ abàtì ra pé kíni kódà kó lè yàn dá o kò ní ṣe wẹ gbogbo òbí náà ní sin fẹ́ntọ́ dá fọmọ rẹ ṣùṣùgbọ́n ẹ̀ ń dá wí fún ọba jọ fún torí àwọn òbí náà ní ìjọba ti sọ̀tún ṣé ẹ̀ bá débẹ̀ ẹ̀yìn òkú nígbà débẹ̀. bọ́mọ̀ bá gbọ́ngọ́ tó tiẹ̀ náà nìkan ni ó kú padà dà ẹni tó pọn tó ń wọ́kọ́ ó yàtọ̀ sí kò tí ì bímọ kò sì tí ì lóyún wọ́kọ́ tó lọ ni pé yóò gbin tọkọ rẹ kù àbí tọkọ ọ tí ti níyàwó rí tọ́ máa ah, èèyàn wa irú rẹ̀ ni ní máa wọ ẹlòmíì wípé òun fẹ́ fi ṣèyàwó kẹrin tòró náà ògì ó ti dín kù àníkùn òun rẹ̀ nìkan máa gàrí o sòtún máa kọ́nu sí pé ìyàwó nọ́mbà fọ́ ló ṣe yóò nìjọ ọ̀ya mọ́dámọ́dá unlike kọjá pé kò tí ì lọ lọkọ tẹ́lẹ̀ yóò sì máa wọ aago kan tí ò sì sẹ má ipò lágbè kó wọn padà rí ẹni tí ò sì níyàwó jọ fẹ́ wọn ó wá lè ṣe bẹ́ẹ̀ kó fi lè wúlò lórí o yọbọ sí yọbọ sí kò bá ní bọ sí ọgbà fáwọn yẹn tó ó sì lè máa ké náà fún òun sí nàmbà tù ó pé ojú kó òun sí nàmbà fọ lọ abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin obìn iyì rẹ̀ ní kọ́tà ti sùn nítorí tó bá jẹ́ nọ́mbà one two three four ọ̀nbọ̀ lẹ́yìn rẹ̀ yóò tún pé mélòó náà ni mẹ́rin àbí tọkọ rẹ̀ bá jẹ́ kékeré rí wa ó nígbà kíkà máa wo mùsùlùmí ọ̀ràn kọ́ lọ fẹ́ kékeré tó bá jẹ́ nọ́mbà four nǹkan mélòó lọ́ba wájú mẹ́ta. kí ló wá lè kọ́gbé ọ̀sọ̀bọ̀ sùúrù náà sùúrù náà tó ń torí de eléyìí báyìí súnà ọlọ́run ní pé ọlọ́run ti mọ̀ wá ó sì ti mọ tó ń dá sínú wa ti pé àwọn òbí yẹn bí ọba ṣe ṣe tó bá ti ti kó sí ọ máa bò tó fi ní olùkọ́ fẹ́ yà wọ́n mu yọ pààkì ẹ̀ sínú kókó tí ó sí ọ lágbo tó yé títí tó fi ní ronú omi torí ọ̀ràn lọ fẹ́ dálẹ̀ fún ẹ àwa mú ọ̀ràn tọ́wọ́ à ń bẹ̀ náà ọ̀ràn kínni tọ̀ eléyìí wọ́n bá ti rí pé alátọ́dún ah, yìí ọkọ wọn fẹ́ yàwó tuntun pé yóò tún wọn fóòl láàrin àwọn gbogbo yẹn I made it èmi ti pass tọ́pá ti dàn wò yọ gbà <laughs> yọ gbà kékeré tó torí ẹ̀ láti pé ọ dáa nù súnà ọlọ́run pé bí bá ti fẹ́ fẹ́ àwọn èèyàn tètè rọ́ọ̀ṣù wọn one two three four súnà ọlọ́ọ̀ni tó gbé nìsín wọ́n gánà wò ọ̀fẹ́ ọ̀fẹ́ gbáyàn létí òsì fẹ́ kó orí tali tó fẹ́ gbáyàn létí tí òsì fẹ́ kó náà gbá tiẹ̀ kan tẹ́ mọ̀nà tí ó fi ṣe nígbà tó bá ti gbá pọ̀ fẹ́ yọ sọ wọlé àmọ́ ẹ̀ báwo tí ó ṣe ló pọ̀ tó súnà ọlọ́ọ̀ni torí délé yìí àwọn ìgbà ti ṣe ọlọ́wọ́ bó fún wọn lágbára àti borí ilé wọn àwọn tí ó ti ṣe ọlọ́wọ́ fún wọn ṣe kódà èdè àwọn àdúrà táwọn obìnrin fẹ́ pọ̀ ni àwọn àwọn ọmọ àtàdúrà ni àwọn òní ṣe pè tọ́ àmọ́ àtàdúrà àní ṣe pè lẹ́yìn rẹ̀ ọlọ́run bá tún wá sọ kankan o gẹ́gẹ́ bí sáà lọ́nà ìsìnkú obìnrin yìí nìkan ti kọ́ àbọ̀pọ̀ rẹ̀ ti kú. nínú báwa ṣe ń categorize àwọn èèyàn ní èrò ọmọ èèyàn obìnrin sáà ti pọ̀ ọ̀dà tí ò ti lọ lé ọkọ rí obìnrin tọkọ ti kú ọ̀dà bíi tí ò ti lọ lé ní ọpọlọ tí wà ní àdámọ́ ọmọ èèyàn ń dá wa ni pé obìnrin sáà ló ti ṣe lé ọkọ kan gbígbà tí yẹn pé tòkun bọ ọmọ tò àlòkù àlòkù ká yàní bí ọpọlọ tí wàá ṣe ń ronú léèyàn léèyàn iná lẹsẹ rí pé bí ọmọge bá ń wọkọ tí ẹni tó ń kọ lẹ ń wọkọ tẹni tó kọ kú fún wọkọ tálẹ rúkọ yẹ kú tálẹ rúkú tí ṣe kú tètè rọpọ náà mẹtẹẹta ọmọge nìyí nítorí káwọn yóò mọ òwúgbà pé eléyìí o eléyìí ò ní wàhálà subhanallah ó lóun ọba ń mà nínú tó ń dasọ nìyẹn lára báwọn èèyàn kan bẹ bó tilẹ̀ jẹ́ pé wọ́n lè má jẹ́ nìjọ́rí tó ń pín ẹni tó wù àwọn láti fẹ́ náà nírú àwọn sáńpọ̀pọ̀ wọn kú àbọ̀kọ̀ kọ̀ lẹ̀ irú wọn wà ọlọ́run ọba wa ń sọ òfin tuntun de irú eléyìí náà fún wa ni. wọ́n ti kọ́ ọ lẹ̀ òwú ẹnìkan ti yín fẹ́ mọ́ ọkọ rẹ̀ kú òwú ẹnìkan tó yín fẹ́ mọ́ tọ́ ọlọ́run ọba wa ń sọ fún wa bó lẹ́ẹ̀ ti ṣe ń tó bá wù ẹ̀yìn fẹ́. ọlọ́ni wọlé adúná ha alaykum fíìmà àwọ̀tún bíi min khutbati nìṣẹ́ ìhàwọ̀ àkìnnẹ́ntàn fi àǹfọ̀ṣẹ̀kùn. علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقد النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ lórí yín wala junaha alaykum ẹ̀ tún tẹ̀sẹ̀ fima arrabtum bihi min khutbati nisa nípa tí ẹ̀kàn rọra sẹ́nu fèrè sọ̀npa rẹ̀ tẹ́ ẹ pa lówe ẹ pa lówe ẹ lò lẹ́nà èdè tẹ́ ẹ fi ṣàfihàn pé obìnrin kan wù yín fẹ́ sísìn jókòó pọ̀pọ̀ òun kú. obìnrin kan wò yín fẹ́ sísì ń jókòó ìdá àkọ́kọ́ ń kọ̀ ńlẹ̀ lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti sojú abẹ́ ń kù ẹni ìdílé lò òwe lẹ́pa ọlẹ́sẹ̀ lọ bí kẹ́ ẹ sọ pé obìnrin ti ń wù nífẹ̀ẹ́ o ẹ sọ fún un nígbà tí ẹ bá lọ kí ìgbà ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ wọn ọlọ́run forí jì wọn pé kódà obìnrin. síbi alùsùnà ó wù mí fẹ́ pọ̀ pàápàá irú àwọn obìnrin tó ṣe pé wọ́n gbọ́rọ̀ sọ́kọ̀ lẹ́nu àwọn obìnrin tó ṣe pé ntọ́kọ bá ní kí wọ́n ṣe ní dáadáa náà wọ́n máa ń ṣe ó náà ara rẹ̀ pé bóyá ò ní wọ́n ń yìnyín ẹ sì rọra jáde kó tó di pé yọ ọmọ pé ọ̀dà ẹbú kó tó ìmbókù ó tètè túlẹ̀. tó bákan náà o lè tún sọ pé a tani ọ̀fẹ́ ru yín gan kọ́ kábàámọ̀. tó ìwọ sọ pé èmi ọ̀fẹ́ ru yín tí wọ́n bá ti fẹ́ yín ní kábàámọ̀. tó eléyẹn wọ́n ń pa lówè nù lọ ẹni èdè. èèyàn lè nírú yín lẹ́gbẹ̀ẹ́ púpọ̀ òun lóbìnrin so gbogbo olú àwọn kan wọ̀nyẹn so fún àti bá ti ẹ̀ ní sọ wípé wọ́n bẹ ògùn mi láti má sọ èyí dọ́jọ́ pé gbogbo èèyàn tó bá ti gbọ́ àmọ́ àwọn ìta wíwù kó nà ọkọ̀ fẹ́ lómi ah, ẹ̀yìn gbẹ́dámọ̀ wa ó ní èyàn ò lè nírú èmi lẹ́gbẹ̀ẹ́ kókò wọn lóbìnrin rẹ̀ gbà wọ́n ń ròyìn nínú ẹni eré wọ́n pè ẹnìkan bá ní ọgọ̀ ó lóun fẹ́ jọ ọ́ so nítorí pé olú èdè tó lọ tààrà èdè tó jẹ́ pé ẹ̀yìn wọn ti pè é ẹ̀yìn kí là ń pè é idiomatic expression tó jẹ́ pé ẹni tó bá tó bá gbèdè dáadáa ni ọmọ ọmọ pé ètò wọn sọ tó ń torí de eléyìí fi hàn pé ọlọ́run bá ní tẹ́ bá lo rédíò kòkòrò nítorí pé ó ti ṣe kọ́jọ́ pé ńgbà tó kọ rẹ̀ kú yun èèyàn púpọ̀ ọmọ dùn so díàfọ́ ìwọ tètè ìrora síra rẹ̀ síwájú pé tọ̀ ẹ má bọ́ máa ń lọ ẹ má lọ́ máa ń eléyẹn so ọlọ́run ni awo akinantum fi anfusikun abẹ́ tí ẹ̀ lè wí jáde ẹ̀ kàn pamọ́ sọ́kàn yín pé mọ̀ ń ti ọjọ́ tí ó dàbí òun wo kàlẹ́ndà lójúmọ́ òun wo kàlẹ́ndà pé obìnrin mi ní jẹ́rìí mi ọ̀fẹ́ máa ń lọ tọ̀ eléyìí sọ̀rọ̀ kéèyàn gbé pamọ́ nù mí kò àmì ìtọ́jú ẹsẹ̀ òun náà ní kò sọ jáde pé ń fẹ́ ọlọ́run ti mọ ìgbẹ́ mọ ara ti wọn ìyẹn ni pé ń bẹ nú àwọn ìjù ẹni tó ṣe pé tí ọkọ obìnrin kan bá kú obìnrin wọn mú lójú yọta wò fẹ́ náà ọlọ́run ti lóun ti mà dájú wípé irú àwọn obìnrin tó mú yín lójú bẹ́ẹ̀ tẹ́ fẹ́ fẹ́ lẹ́yìn fún àwọn ọkọ wọn o ẹ máa rántí wọn gbogbo gbà náà bí ń rìn lọ pé ah ìyá alágbádá gbójú ó kò ah ìyá alágbádá ẹ̀yìn oṣù méjì ni ó tún oṣù méjì àti kìnnì àtòrú mẹ́wàá so ọlọ́run ló ń ti mọ̀ pé màrán torí káwọn ẹlòmíín wà náà obìnrin tó jẹ́ pé bóyá ń gbà tó àlọ́ ọmọ yìí ìwọ àtọkọ rẹ̀ lẹ́jọ́ wà tó tó já mọ́kọ rẹ̀ lọ́wọ́ bóyá ìyẹn ti ń bẹ́ẹ̀ ní ẹgbẹ́ tí ní tí ọba jóun ò ní níyàwó láyé ọlọ́run akọ pé léyìí ti ọwọ́ á ń dín òpó ó sì padà fẹ́ náà ọlọ́ni àlímọ́ lọ́hùn ẹnìkan ṣẹṣẹ fún ọ̀hún ọlọ́ọ̀tì mọ̀ pé màá rántí wọn ẹlòmíì ti bá lọ wọ àjẹ́ńdà rẹ̀ àbí kí lẹ́ ń pè rẹ̀ nínú dáyárì ìyàwó ti ń bẹ́ ń lé ìrònú obìnrin tó wà lẹ́ẹ̀dẹ̀ ọkọ mi ní ọ̀rùn. pé òun gbà tìrún rẹ̀ òun gba tọ̀rọ̀ rẹ̀ ètè rẹ̀ tiẹ̀ ti roboto pọ̀ òun ṣe àgàkàlà owó oníyàwó lé yọ ìwé yìí o nobody should come near it ṣé wọ́n máa ti sọ pé ẹ má sùn mọ́ ìwé yìí ìwé ọ̀ràn ni ẹ i pé àwọn ọmọ gbìyànjú àti kíní bẹ́ẹ̀ nù wí burúkú tí wọ́n ní ẹnì kan ọ̀gbọ́dọ̀ wò yìí. bí àwọn náà láti kọrú ẹ ọkọ máa wá gbogbo ọ̀nà tí ó fi gbé ìwé òun pé kí ni tó kọ́ ọ bẹ̀ gan-an. ọlọ́run ti mà dájú pé ẹ máa rántí wọn náà. walakin la tuwa'iduhunna sirra àmì ìgbọ́dọ̀ bá wọn tàdé òní kọ̀rọ̀ pé yàrá wọn fẹ́ yọ. ẹ bá ti wá wọ ẹ wá bọ́ kọ́ wọn fẹ́ yọ wọ́n gbà kẹlẹ́ omi ọ̀fẹ́ wọ́n fẹ́ èmi ní dá èmi ní ọgbà tèmi o. ọlọ́run náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kọ̀rọ̀ torí kò sí kọ̀rọ̀ lọ́dọ̀ tọ̀lọ̀ gbogbo ń jẹ́ ṣe pátá gbangba náà. ولكن لا تواعدوهن سرا إلا إلا أن تقولوا قولا معروفا kan àyàfi tẹ́ bàbá wọn sọ̀rọ̀ tó dà ọlọ́run bínú sí àmọ́ pé àdéhùn ìbí ọkọ̀rọ̀ ọlọ́run ló wọ́n gbà ẹ bí ìta awé mu pé a ẹni bá yín sórí ire ẹ máa báwo ni irú ṣe tọmọ àti pé ẹ̀yin nínú káti súnà mú tí mú kọ̀ọ̀kan ọkọ̀ balẹ̀ ọ̀kan lẹ̀ jẹ́ ògì lẹ̀ jẹ́ lùi. àwọn ọ̀rọ̀ tó dáa tó dáa ẹ̀ta kò lórí náà ẹ̀ tó máa ronú pé yẹ eléyìí. pọ́tẹ́ tó ti parí ẹ̀dá rẹ̀ lọ́rọ̀ ń bẹ́ pé wá pa kò yé mi. ọlọ́ni ilà ẹ̀ńtọ́kọ́lù ọ̀wùlẹ̀ màrúfà àtijọ́ fẹ́ sọ̀rọ̀ tó dá. ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله ẹ gbọ́dọ̀ pinnu láti so yìgì síwájú kó tó di pọ́jọ́ ìjókòó ìpè àti Ọlọ́run ẹ tí ẹ gbọ́dọ̀ pinnu ambọ̀sibọ̀sì bẹ́ẹ̀ so láti tó yìí kó tó di kọ́jọ́ ìjókòó ìpè gbogbo palẹ̀ mọ́ gbogbo òmúra abẹni abẹni gan lọ́rọ̀ gbọ́dọ̀ wáyé kó tó di mẹ́rin àti òru mẹ́wàá yẹn pè. واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروا ọlọ́ni ẹ̀ mà dájú o pé ọlọ́run mà dájú gbogbo tí ń bẹ nú ẹ̀mí yín nígbà ń rò lẹ́mìí tẹ̀ sí fọ́ nígbà ń rò lẹ́mìí tẹ̀ nìkan ọ̀mà tó ti pẹ́ni tẹ̀ rẹ́rìn sí ẹ̀ ń rò lẹ́mìí pé tí mo bá mú ọ ó sì gbà ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn sọ lẹ́nu pé wọ́n gbà ọlọ́run mà ti bẹ nú ẹ̀mí yẹn torí rẹ̀ tọ́ra fún un láti ẹ mà dájú bọ́lọ̀ mọ ti ń bẹ nú ẹ̀mí torí ẹ̀ sọ̀rọ̀ abọ́lọ̀ ntọ́lọ̀ ní kẹ́ ẹ má ṣe ẹ jìnà sí ntọ́lọ̀ ní kẹ́ ẹ bí ó dìgbà báyìí kó tó dìgbà yẹn ẹ pinnu láti ṣe o torí pé ọlọ́run máa ń tẹ̀ ẹ́ ró ẹ sọ̀rọ̀ abọ́lọ̀ ẹ sẹ́mi pé kìlọ̀ yìí lágbára sẹ́mi kẹ́ni tí ọmọ ẹ kí ni ó lè ṣe tí ọmọnú rẹ ló lè máa ṣe ọ̀gá fún tí ọmọ àtàjẹ tí ọmọ ṣèkí ni àmọ́ lọ àní kó tó rò gan kó tó dénú gbáyà ló fi mà kó tó di pọ́ dá ọ fún agbègbè tó rò torí rẹ ọlọ́ni ẹ sọ́ra o torí kéńgbà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tọkọ wọn ń kó yàn pàápàá láwọn àwùjọ tí Islam wà kí lásán làwọn yẹn máa ń fẹ́ wọn wọ́n máa ń tẹ̀wọ̀n torí dúkìá síbi tí Islam wà torí tí yẹn bá ti kú táì kú gẹ́gẹ́ bí àwọn haúsá yẹn ní ìsìn lápẹ̀jùwe tí ọkọ bá ti táì kú lápẹ̀jù wọn pẹ̀ dúkìá rẹ̀ ó wá lè jẹ́ pé àwọn ìyàwó bíi mẹ́rin tó ní òkàlùkù jogún ilé kọ̀ọ̀kan ilé méjì méjì mọ́tò méjì méjì kíníkan kíníkan àwọn ọkùnrin kan wà wà tó jẹ́ pé tọ́ kẹ̀kẹ́ gan-an ju agbára wọn lọ́gùngùn oná ìdílé nímọ̀tò díẹ̀ yóò wá tún afẹ́fẹ́ sòrò tìmọ̀ pé tó ń bá fẹ́ olùwọ́mọ̀ kọ̀ntró ìtòbìnrin yẹn dogun eléyìí máa mú kán máa sáré àti fẹ́fẹ́ rọ àwọn obìnrin bẹ́ẹ̀ tó ó wá lè jẹ́ pé èèyàn bíi méjì márùn mẹ́fà ẹni ń sáré bá àwọn fẹ́ obìnrin àti táyà sọsẹ́ni fún ọ̀dájẹ́ tiẹ̀ nítorí fóun ní lágbájá pé kíni nítorí wà lọ́wọ́ rẹ̀ nínú ìsìn ọlọ́run fẹ́ wé léyìn náà nítorí pé lirrijali nasibun mimma iktasabu wa linnisa'i nasibun mimma iktasabna fas'alu Allaha min fadlihi. àwọn obìnrin wọn ní tí wọn ní ọkùnrin ló ní tó ní ọgbọ́dọ̀ kí obìnrin torí kọ́ fẹ́ gba dúkìá rẹ̀ obìnrin náà fọkùnrin torí àmọ́ pé pọ́pọ́sìlì nítorí owó rẹ̀ tó fẹ́ gbà náà ló fi lọ fẹ́ ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ló bí tó ti pé wọ́n fẹ́ nítorí pé orí kó jogún dúkìá kan tó pọ̀ sẹ́wọ̀n pé rú wọn tí dúkìá bá lọ pa kí wọ́n gba obìnrin jáde dání tó bá yẹn pé bẹ́ẹ̀ lọ́kọ rẹ̀ àkọ́kọ́ rí ṣé obìnrin yìí náà ó rí nǹkan kan jogún lọ́dọ̀ rẹ̀ lọ́kọ àkọ́kọ́ náà bá ti gbá dànù ẹ̀kọ́ òun níjọ bẹ débi pé yóò bẹ lẹ́yìn ikú rẹ̀ pé pépò pé yóò tẹ̀ wá jogun rẹ̀ màtí wọ́n ti kọ́ra sọ́kọ̀ àti ìyàwó àmì òun ní jogun ara wọn torí délé kọjá pé torí tọ́lọ́ ló ti fẹ́ fẹ́ yẹn torí ẹ̀ ló ti jẹ́kẹ́ nìkan béèrè béèrè ìbéèrè yẹn sì dùn mọ́ wa púpọ̀ ó ní ẹ dáhùn obìnrin kan ọkọ rẹ̀ sẹ́láìsì ó sì fọmọ bíi mẹ́rin lẹ̀ tó tọ̀nà nínú ẹ̀sìn Islam káwọn fẹ́ obìnrin yìí nítorí pé àwọn fẹ́ ta ọjọ́ àwọn wọn lóbìnrin yìí ìyàwó ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ yẹn ti ta láìsí sùkè ti pé lẹ́yìn náà lóbìnrin kan méjì so àmọ́ sọ́tọ̀nà nínú ẹ̀sìn Islam kó wọn fẹ́ nítorí pé òun fẹ́ bá tọ́jú àwọn ọmọ rẹ̀ torí tó wọn bá fẹ́ gbogbo ìrànlọ́wọ́ tó ń bá ṣe fáwọn ọmọ rẹ̀ kò ní tó yẹ tó ń rò pọ̀ yẹ kò sí subhanallah sẹ́yìn pé eléyìí àníyàn rẹ̀ dà kó lọ́wọ́ bójú ó lè ṣe àyàtọ̀ sẹ́ni tí wọ́n á wò pé obìnrin yẹn ọkọ rẹ̀ kú obì mọ́tò lẹ̀ fún ọkọ rẹ̀ kú fi lélẹ̀ fún wọ́n á wọ́nà tó fi jẹ́ pé ọkọ wà rẹ̀. sòtọ́ bá rí yẹn jẹ́ bí ọ̀la àgbéyàmọ́ ọjọ́ tí ò ní sí mọ́tò. tí o ní sílé tó ṣe pé kò sówó kò sípò iṣẹ́ rẹ ló kù tí tún máa kó bọ́ọ̀bá ní sẹ́rí mọ́ adaburú bọ̀ ọlọ́kọ́ sànù wa torí délé ọlọ́run máa ti o ẹ wá sọ̀rọ̀ tába kàdé bi tá a kàdé tẹ́lẹ̀ yẹn ẹ̀rọ ọba yẹn ẹ̀ mọ̀ kọ́lọ̀ ọmọ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi yẹn ẹ̀ sọ̀ra ẹ̀ sọ̀ra kọ́lọ̀ ẹ̀rọ ọba yẹn pé tọ́ gbọ́dọ̀wọ́ akuta àforí pamọ́ sí ọlọ́wọ́ bá ti fà wá tó tu wá lójú ó ní ẹtún má dájú pé aláforíjì lọ́lọ́ alámúmárà kàtìpẹ́ ẹ̀sẹ̀ náà ẹ lọ sọ èyí ẹ bá sọ̀rọ̀ lásìkò yẹn náà pẹ́ẹ́pẹ́ náà ni tọ́ ètò ṣe tún ṣe àtúnṣe tí ò ṣe tún ṣe àmì tọ́ aláforíjì lọ́lọ́ alámùmárà tọba fẹ́ lásìkò yẹn ayé àyín láéláé ẹni fẹ́ràn ayín láéláé ògbẹ́ni tó bá fóbìnrin nínú ẹ̀dá wọn ní fẹ́ wọn ní sọpàtì àwọn láéláé ní orí fẹ́ mọ́ tó bá parí ẹ̀dá yẹn ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ pọ̀ fẹ́ fẹ́ sojú abẹ́ ń kù eléyìí ọwọ́ àforíjì lọ́dọ̀ ọlọtọrọ sẹlọ so eléyìí òfin kọ ọmọ padà fẹ lẹ́yìn tó bá parí ẹdá àwọn ti àlàyé tọrọ máa yà yọ la Ọlọ́run kódà kan kó sanu wa kó ràn wá lọ́wọ́ lórí àtìlẹmọtẹ lófin rẹ̀ kó lé wa jìnnà kó ti tako ti ṣe ìlànà rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Alaikum salaam. nígbà tí mi ẹ̀ ṣàlàyé pé àwọn ọ̀tá tó kò sí yàtọ̀ gbogbo ẹ̀ náà lásán pé àbúdí yẹn. àbúdí yànnà náà. ó tilẹ̀ jẹ́ kó òun èsì náà àmọ́ kó jókòó oṣù mẹ́rin àti òru mẹ́wàá yẹn kò gbọ́dọ̀ dín sí ìtumọ̀ tá a kò dé yá kéde pé ọgbà ládàá kan àmọ́ kó jókòó yùn àti ọlọ́run àwọn oníjó níjó níjó kan ọjọ́ kan ètò kéré jù lọ́jọ́ kan yàtọ̀ sí ìmáàmù Ṣafi'i tí wọ́n sọ pé òru kan àti wọ́n sọ pé kò bá jẹ́ wákàtí kan ṣe ètò kéré jù lọ́jọ́ kan. àní kò sí ń tọ́jú bẹ́ẹ̀ ọ̀sán kan ọ̀sán kan òru kan ní tó kéré jù ní ìpìlẹ̀sẹ̀ rẹ̀ ti ká torí pé wá àwọn tó ń sọ pé ètò kéré jù ètò kéré ti a lè fi ṣe torí ọ̀rọ̀ ìmáàmù ṣàfihàn yìí àwọn tó sọ pé tábà wọ mọ́tíláṣí nìsín ọwọ́ àsìkò tábà fi jókòó alẹ́ dà ní àpáǹsẹ̀ rẹ̀ kàtúngbà ládàá ṣùgbọ́n àwọn olùmọ̀ yòókù sọ pé rárá àfikọ́ jẹ́ òru kan ọ̀sán kan ńlọdọgba jù ìdí tí ìmáàmù Shafi'i fi sọ tiẹ̀ ni pé ọ̀rọ̀ Umar radiyallahu anhu kó ń ṣe nádòrò àn àtẹkẹfẹsẹ àtẹ fún wọn tẹ ẹtì kan kó wákàtí kan tí wọn sì ní kó pé ẹ̀jẹ̀ rẹ̀ tó jẹ fún wọn tẹ ẹtì kan kó wákàtí kan tí wọn á ní tó bá jẹ pọtọ bẹ wákàtí kan ajẹ pé gbogbo àná yẹn lè tẹ ẹtì kan so ṣùgbọ́n àwọn olùmọ̀ tó pọ̀ jù náà sọ pé olùkọ́ ọ̀sán kan ni pé wọ́n bí imáàmù ṣẹ́fẹ̀ lọ́dọ̀ yín ṣé ẹ̀sìn káàfù a lè ṣe láì gbà wẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ torí pé wọ́n àti wọ́n máa rò sọ pé mo sọ pé ń ṣe ẹ̀sìn káàfù lẹ́yìnlá àbí wákàtí kan wọ́n ní kí n lọ sí wọ́n ti gbà wẹ̀ lóru wákàtí kan tó gbà wẹ̀ so nítorí ẹ lè pé láì gbà wẹ̀ a lè ṣe ẹ̀sìn káàfù so ṣùgbọ́n ẹ̀rí àwọn yòókù ni pé àìsọ̀rọ̀ àìsọ̀rọ̀ ní na àwọn díngítà àwọn kò sí ẹ̀sìn káàkiri láì gbà wọn. a sì ti mọ̀ pé tí ọba gbá àwẹ̀ kọ ọ̀sán wọn fi gbá àwẹ̀ òru wọn sínú bá ti wọ̀ àbí ẹ̀yẹ wa tó lọ́wọ́ sọ pé kò sí ká jẹ́ pé ètò ó jókòó mọ́sálásí òfin kí alukuraani àwọn àníṣe kó ń sẹ ẹtìkà àbí òye wa lágbájáda ń kí alukuraani mọ́sálásí ó sì jáde láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ní mo ti parí ẹtìkà ó ń ṣeré yẹn. níbo ọwọ́ kó jókòó mọ́sálásí yẹn ẹ̀sìn ni àmọ́ ọ̀wọ́ lọ sọ sọkúsọ ọ̀ gbọ́dọ̀ jẹ́ pé ẹjọ́ àròyé kalẹ̀ jọ kọkàn jókòó kó tiẹ̀ máa wà ìkúránì lásán láìka ẹ̀sùn ọmọ ronú patọ́lọ̀ ìrònú gan patọ́lọ̀ kó lọ́nà ti pilẹ̀ dá rẹ kó lọ́rọ̀ rẹ dá ní ìsìn gbolo lè já sí ṣe lẹ́yìn ara nǹkan tó lè nínú àìsí káfọ́. sọ pé àwọn ẹni wọn pè padà ju bísíǹnẹ̀ bí ó fìyàn sọ ìwé ẹni bẹ́ẹ̀ wá. gbogbo ẹni yẹn takò ẹ̀dùn káfọ́ bísíǹnẹ̀ when you know you have a business you need to the government to set up ó ti ṣọ́ọ̀bù pàmpà àbí all record ọgbọ́dọ̀ jẹ́yìn ẹ̀ẹ́dìkà torí ẹ̀ ti ṣe bá ń tẹ̀ sí ibà sẹ́ni tí ń tẹ̀ ẹ̀ẹ́dìkà ó lójú kọ́ọ̀lù tó yẹ kó máa gbà tóònù lẹ́sì tó gbé sí ẹ̀ẹ́dìkà fún ẹ̀ẹ́dìkà fún òsì ó náà ní tóònù táwọn mùsùlùmí fóònù táwọn mùsùlùmí ni kò sí music kò sí lùlù ẹbí èyí wa àmọ́ gbogbo gbẹngbẹngbẹngbẹngbẹngbẹng pẹrẹmẹrẹ ah, ẹ ṣàdá mùsùlùmí tuntun ni ó tún sọ ẹtìká nínú mọ́sálásí ẹ̀dá kò fẹ́ ẹtìká fún wọn nítumọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà ní nítumọ̀ tó gbogbo àwọn ẹ̀ tíráì láti láti yọ dànù kò omi nìkó ti gba paul màtá má ti bọ́ sọ̀rọ̀ tó bá ti rí kí nǹkan tó ń bọ́ sọ̀rọ̀ kò jẹ́ mọ́ ntí wọ́n ṣe ọkàn pàbó lò ẹ̀jọ̀ tó bá di lẹ́yìn ọdún kẹ̀mà á discuss àbí òye tó bá di lẹ́yìn ọdún á discuss náà ààrẹ kù sọ. náà ilé ọkọ rẹ náà ibi tí ń gbé tọkọ rẹ fi kú ilé jájọ ń gbé tọkọ rẹ fi kú àmọ́ ní ìsìn ọ̀fẹ́ fẹ́ ìjà mẹ́rin owó lé dáadáa ti pé wọn sì rà ìrè ní òrẹ́ so àwọn fámìlì wọn sì ní kò sí tọ́ka àwọn òṣèré ìjà òṣèré ìjà wọ̀ lọ́wọ́ àbí òye torí gbogbo àwọn ọ̀dájú ìgbà náà ni wàá máa yọjú tó tó má bẹ bàbá ń lé tí bàbá ń lé gbà fún pé kò fi jókòó tó rẹ́sìn lélẹ́yìn alihamudulilayi tí bàbá ń lé ti gbà kò burú insha Allah ó gbéra kó mẹ kó lọ sí ilé tiwọn kó lọ jókòó ìdá yẹn kò burú torí pé jíjáde rẹ̀ lọ ṣé ń bomi kìí ṣe kó ló pinnu fẹ́ dọ̀ síbẹ̀ ṣùgbọ́n kò sí ọgbọ́n kan tó gbọ́n yàtọ̀ sílẹ̀ nǹkan. Thank you. tí wọ́n sì ti fún ní ogún tiẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá fún wọ́n bọ̀rọ̀ ṣe sùúrù fún títí tí parí ẹ̀dá rẹ̀ tó bá parí ẹ̀dá rẹ̀ ó fi lélẹ̀ fún kò ní lẹ́yìn náà ìka burúkú ni wọ́n torí ẹ̀dá ti lè yẹn náà torí tọ́mọ yín náà torí tẹ̀yìn yín náà tó kú tó fi lẹ̀ pẹ̀lú wọn nínú hikima tuntun àná ìjà onígbóbìnrin nígbà téèyàn san díẹ̀ nínú ọkọ lórí rẹ̀ ni gbígbà tí ń san díẹ̀ nínú ìwọ ọkọ lórí rẹ̀ fẹ́ǹtẹ́ ẹjọ́ gbé fọ́dúró ọdún yóò sì wá kó fi ọlẹ̀ àbí òye sẹ̀yìn tẹ wá tí wọ́n ti fámìlì ọkọ náà lẹ́tún kọ́ jáde ti fi hàn lábọ̀ yẹ́sìn kàtìtún ni wọ́n ẹ fi lẹ̀ ìgbà tó ẹ kàn lẹ́ni ilé ẹnìkan nù yín náà ní ojú ogun rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ṣe sùúrù fún tó ìparí rẹ̀ dà náà parí kùsà. níjọ́ ni wọ́n máa wí bẹ́ẹ̀ ń mọ̀ máa nígbà wo bí wà wo àbí ìgbà sígbà tó kù torí pé àwọn sẹ́ẹ̀mọ́ pé ní ìsìn yìí òfin ẹ̀sìn ọ̀tọ̀ ìlànà àṣà ọ̀tọ̀ àṣà tẹ́lẹ̀ náà kìnnì kan tọ́ kìnnì kan ọ̀tọ̀ wọ́n tọ̀ àbí pé ẹnìkan ṣe nǹkan rí gbogbo yẹn náà máa ṣe so nínú àṣà tí obìnrin tọkọ rẹ̀ bá kú wọ́n lè bá àwọn oṣù lóko fún àbúrò rẹ̀ àmọ́ kò dájú pé kí máa ṣẹlẹ̀ bí wọ́n sùn lóko fẹ́gbọ́n rẹ̀ bí wọ́n lẹ́gbọ́n bàbá nù ìyẹn sì fẹ́ yàwó ọmọ rẹ̀ wọ́n sùn lóko fàbúrò ṣùgbọ́n àwọn ìgbà tí ń gbókò ti ń ṣe ẹ̀dà yẹn tọ́lọ̀ ní so igi túláàdì fún àbúrò ọkọ rẹ̀ ìtayọ̀ àlàtọ́kọ̀tì. Akụkọ ọlọ́ni yà yọ na àmàlú láyà ṣẹlẹ̀ lẹ́kùn àǹtẹ̀rẹ̀ tó nìsa àkàrà ẹ̀yọ́ lùwà gbòdòdò kọ̀ tọ́ kíkẹ́ máa fi tipátipá jogún àwọn òbí. ìmáàmù obìnrin sùn ló kó fáfúró rẹ̀ ìfitú láti jogún obìnrin. òmìnira ara rẹ̀ ṣé so ẹ jẹ́ kí ẹni tó bá fẹ́ fẹ́ lásìkò àti lọ́kọ bá tó kó náà wà ìbá àjábúrò ọkọ ìbá àjẹgbọn ọkọ ìbá àjára àta gbogbo wọn lọ́dọ̀ sí yàrá àta wọn lẹ́yìn ìgbà tọkọ ti kú tó bá ti parí rẹ lọ padà sílé sí àwọn rẹ̀ kálá àkàwé ọ̀fẹ́ àbúrò ọkọ rẹ̀ ń tú láti wọn kò sí ní ti jẹ́ bẹ́ẹ̀ ní òfin ọlọ ẹni tó bá wù ló lè fẹ́ tó bá fẹ́ òun lọ́mọ tí ọba wù fẹ́ òun lọ́mọ ṣùgbọ́n Yorùbá máa ń sábà tún ṣe ìwà àyàn náà ni nígbà tó máa rí i pé ọkọ tó kú fi dúkìá lẹ̀ so àwọn sì fẹ́ jẹ ìyàwó yẹn lájẹmógún lọ́nà tí òfin ní béèrè dúkìá ọkọ rẹ̀ jẹnẹrali ìgbà náà wọ́n máa ń dá mọ̀ràn fáwọn oṣù lóko fún aburú ọkọ wà ìlà tọkọ bá kú tọjọ lónìí tí ò ní nǹkan kan fún ìsábà dá mọ̀ràn wàhálà àwọn kan fi kún alákùnrin àwọn sàmì ni wọ́n fẹ́ palẹ̀ mọ́ wọ́n fẹ́ blọọkù ẹnu ẹ tí wọ́n máa ń tíra ìwò mẹtọọdù yẹn pé káwọn báwọn oṣù lóko fún àbúrò ọkọ ọlọ́run bọ̀ fara mọ́ pé kẹ́ mú obìnrin kan tú láti kọ́dà a gbọ́ nípa kéèsì ẹni tí wọ́n fẹ́ sú lópó fún àbúrò ọkọ rẹ̀ tí ó sì gbà tí wọ́n sì láwọn pa àwọn sóògùn sí nítorí owó yẹn ti wọ̀ wọ́n lójú torí ó lọ́ fún wọn lẹ́jọ́ tí wọ́n bá pín dúkìá àwọn sì fẹ́ wọ́n fẹ́ jẹ́ mógún nítorí délé lẹ́yìn sí ọ̀nà àmọ́ kò burú pé ọkùnrin kan kú ìyàwó rẹ̀ padà sí àbúrò rẹ̀ tó bá wù ó tó bá wù àmọ́ kò wù kí lọ́bẹ̀ ti ṣe ẹ̀ àtúláṣí rẹ̀ lọ́kọ̀ ọkọ̀ báwọn náà àríkù sọ. kò sí ní dọ́gbọ́rọ́ mi. bẹ́ẹ̀ kò sí tó burú mbẹ pẹ̀lú májẹ̀mú kọjá pé kò ní ṣèṣe kù sí. tó bá ti mọ bọ́ọ̀n sì lè ṣe tó wọn ní ṣèṣe kù. àwọn obìnrin wà ẹ̀wọ̀n kó bọ́ọ̀n ṣe dópin yẹn yàtọ̀ sọ́kù. àwọn obìnrin wà tó jẹ́ pé bí wọn bá rí kọkùnrin súnmọ́ àwọn láéláé kò dùn àwọn láàmú. àwọn obìnrin sì wà tó jẹ́ pé ojoojúmọ́ wọn mọ ọwọ́ kù. ṣùgbọ́n lọ́n da bọ́ọ̀n ti dọ́kùnrin lóríṣiríṣi bẹ́ẹ̀ náà lóbìnrin wà lóríṣiríṣi. náà kò sí kò sí kò sí kọ́tà náà ti já sóògì. ọkọ ti kú bàbá ọkọ tó lè fẹ́ ọlọ́run bá ló hàn gbà wa halailu abnaikum alladhina min aslabikum àwọn ìyàwó àwọn ọmọ yín tó jáde láti bàràbàrà ní ọlọ́run ló ń ṣe lé wọn pé kẹfẹ́ wọn kọ́tà kó sì pé ọmọ ti kú kò tọ́ kí bàbá fẹ́ ìyàwó tó rọrùn lọ́pọ̀lọ́ tí iná bí wọn. nà kí ni àfẹ́ kó jẹ yóò pé kí ni nígbà tí èsì kó bìn tán láyé nà ọba àjẹ bàbá sẹ́fẹ̀ntì kò lè rọ́ ọmọge bá fi ń so àwọn àgbẹ̀ ìyàwó ọmọ àti lọ pé tán nígbà tá a yé di bó ṣe di bóyá gbogbo torí gbogbo àwọn tí ń sì di ilẹ̀ síra ọkọ náà wọn wà pa majority ọkọ nwa? wà èsì ti mọ́ wọn lọ lójijì nítorí wọn ti síra wọn ti pé òde ìranù tó ìranù náà ni ọ̀tọ̀ wọn wà majority pé táwọn bá fi ti ọkùnrin ó rí tí ó fi wù táwọn ó fi wù hàn ó súnmọ́ kó tó ti gan máa kọfí àwọn. sòṣùgbọ́n wọ́n ń gán mọ́ wọn fún bàjẹ́ ni gbàtà ń lo gbogbo ọ̀nà tí ò ṣe ṣe wọ́n tún bẹ̀rẹ̀ sí ní lo newspaper ọjọ́ ti pẹ́ àwọn magazine wà tó jẹ́ international level tẹ́ kó wà fún tani wọ́pọ̀ tani wáyàwó fira rẹ̀ hàn káyọ̀ mọ̀. wọ́n yà fọ́tò bẹ́ẹ̀ mo ga mo kúrú mo sanra mo tínrín ọkà mi máa jẹ ìrẹ́jẹ rẹ sí kálukú ròyìn ara rẹ bẹ́ẹ̀ òun ọkọ tó ń sin wa ọgbọ́dọ̀ sanra ọkọ tó ń wa gbọ́dọ̀ tínrín ọgbọ́dọ̀ jẹ jẹ ọmọ jẹ gbòòrò so <laughs> à ń bẹ lọ́kọ́ mọ́ burú ó kùn ìgbà tó bá ti pé wọn ò wíwèé kó wí bẹ́ẹ̀ wọn ò sọ̀sọ́ kú sọ bẹ́ẹ̀ wọn ò sì lẹ́ fọ́tò mọ́ bẹ́ẹ̀ à ń bẹ lọ́kọ́ mọ́ burú sòṣùgbọ́n ọlọ́mọdé àìsíwó burú débi pé àwọn apolówó ara nínú ìwé ìròyìn nítorí pé àwọn ayáwó àwọn ọkọ̀ ọlọ́dà kùn ṣàánú wa ṣàánú àwọn ọmọ wa náà ṣàánú gbogbo àwọn èèyàn wa gbogbo mùsùlùmí ṣàánú wa má jẹ́ àbọ̀rọ̀ wa débi pé àwọn apolówó ara wa nínú ìwé ìròyìn pé alẹ́ ńlẹ̀. bẹ́ẹ̀ kọ́dà ètò burú jù lọ bẹ lórí íńtánẹ́ẹ̀tì ètò burú jù àwọn ọkọ̀ ọlọ́gbọ̀n bẹ lórí íńtánẹ́ẹ̀tì torí ẹ̀ ló jẹ́ pé ẹni tó bá máa wo nẹ́ẹ̀tì wọ́n gbọ́dọ̀ máa tó ń wo bẹ́ẹ̀ kọ́ má lọ nẹ́ẹ̀tì tí ó sùn náà àlékún. àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ tí àwọn abẹ́rẹ́ rẹ̀ ń dán nìyí ní ọjọ́ yẹn tí ilẹ̀ ṣú àwọn fọláwọn ọ̀rọ̀ ìṣù pé bí ẹṣin táwọn yẹn pé ya oṣù yẹ kí a ṣe ń wá òwe láti sọ pé ṣe túmọ̀ sí pé àwọn máa wá àwọn máa wá gbogbo ìlú náà la sọ pé gbogbo ọjọ́ mẹ́wàá wà ní kódà bàbá àmọ́ àríbó ṣe kọjá pé mistake náà gbogbo ọdọọdún náà ni mistake lè wà àbí òye wa á ti sẹ́lọ̀ torí pààrí tá a bá rí àwọn ọba ti pé twenty two lọ àbí òru òní ọba jẹ twenty two àwọn ọba jẹ twenty òru ọba jẹ òru òní ọba jẹ twenty three àwọn òní ọba jẹ twenty two so ṣùgbọ́n bọ́lá ti fẹ́ nu àti pa àṣẹ lọ so àmọ́ tó bá pé àwẹ̀ wọ́n rọ̀ sùn lọ́nà tó ti jẹ twenty eight làgbà kí n láti gbogbo ọ̀sán kọ̀ọ̀kan ìyẹn tó bá rọ́ọ̀sù lọ́yìn tó jẹ́ pé twenty nine náà la gbà àní san kankan padà so ṣùgbọ́n ẹni tí wọ́n wálé lẹ́tọ̀ kọ́dùrú ní gbogbo ọdọọdún kì í ṣe fọdún yìí nìkan mẹ́wàá ti gbẹ̀yìn fi hàn múra nítorí nínú mọ́ ọlọ́run mọ́ ọmọ bó ṣe bó ṣe jẹ́ náà. lónìí gbogbo ẹni tó bá kà kí ọjọ́ kan gbogbo ọjọ́ ẹni láti kọ́dúrì mọ́sálásí táwọn ẹlòmíín náà ó mú jọ́ mi ẹ̀yin náà ti mọ àpò gbogbo ẹ̀ náà mẹ́ńsọ̀ ẹ̀ńkọ̀ mi torí láti kọ́dúrì òpé méjì màmá ń gbà tí kálukú bá ti ní láti kọ́dúrì tòun ṣé ìwọ lè dákàtì àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ọ̀làbíkà ń sọ pé mọ̀lúdòun oṣù báyìí nìyẹn nìkan tún ní oṣù tọ́tẹ́lẹ̀ ẹlòmíràn tún ní oṣù tọ́tẹ́lẹ̀ wọ́n ń bí ànábì láti tún bí. so ó ti yé gbogbo yẹn náà fẹ́ agbárí àwọn owó náà gbogbo ẹ̀ yàtọ̀ ìpá dada rẹ̀ gbogbo ẹ̀ tó bá ń là ká ìgbà tí wọ́n fi tó. àmọ́ ọlọ́run dákun mọ́jọ pọlọ tí wọ́n dorí kodò àwọn èèyàn púpọ̀ wà tó yẹ pé ó rí tí wọn ò pé wọ́n máa ń ṣe ń jẹ náà láwọn ọ̀nà yìí torí wọ́n tún gbé kalẹ̀ bọ́ọ̀lù ọjọ́ bí anabi ìtọ́jọ́ kan gbọ́ tó bá ti bẹ̀rẹ̀ báyìí káwọn máa ti lọ so bẹ́ẹ̀ náà lè láti kọ́tírì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn náà lè láti ọ̀kadù ọlọ́run ní ká pàṣẹ ká pàṣẹ tẹ́kù kalẹ̀ kátó àgbà alájà làbájá mú wá oní àtọrọ fún kọ́dán ìyàbò fún kékeré kan káwọn máa dà kékeré kan ọ̀gbá àwọn ìwé lé ẹ̀ náà ti máa so lè láti ọ̀kadù dáná bisọ̀ bá من قام ليلة القدر إيمانا واحتسابا تبع تذكر ní Lailatul Qadr torí pé ọgbọ Ọlọ́run bọ torí pé ń wá ìsàn rẹ lọ́dọ̀ Ọlọ́run ó fẹ́rẹ̀ Ọlọ́run mọ sọkàtà mímú dàmbẹ Ọlọ́run sọ àforíjì tó síwájú fún ẹsẹ ẹsìn mọ pé ògbó lè Lailatul Qadr tí àwọn èèyàn tẹ́ ń béèrè máa fi kò sí òrùn bẹ àbí wọn amẹ sí wọn amẹ níbo ni wọn náà ọ̀dájú wọ́n kà gbé ibi kankalẹ̀ náà mọ̀ parọ́ fún àwọn náà. Hmm? àní kò sí dàbẹ̀ bìtì gbogbo ẹbí díẹ̀ náà fi là pọ̀ náà. kò sí dàbẹ̀ bìtì táwọn wárí tòtò ajẹ́ pé ńgbà tó sùn kan bọ́ ayọ̀ lámà analysis àbí òye wa because kí ni màá pé oṣùjọ́ kẹta ni oṣùjọ́ kẹrin ni oṣùjọ́ kejì ni ẹ̀yin tẹ́ ẹ̀ wo oṣù kan rí ẹ̀yin ò ṣe wá ń dọ́bẹ̀ ká rí oṣù ayọ̀ tán gbàánà kálukú á ń jáwé tóbi ṣẹ̀gbá láti sẹ́ni wọn àwọn mùsùlùmí ti ń gbá ọ̀rọ̀ náà gbá àwẹ̀ tí wọ́n fún wọn ẹ̀ ń tọ́mọ̀ kó oṣùjọ́ kẹta ni ìmọ̀ tó ní tóbi mọ̀ kó oṣùjọ́ kẹta ni kọ́ bá wa ń tọ́tọ́ yẹ kọjá ni. ọlẹ́kì má yára ìjọ tó náà wọn á ní kó àwọn we don't need your comment àti bẹ̀rẹ̀ àwẹ̀ based on paros ìjọ tó àti bẹ̀rẹ̀ àwẹ̀ sí ìjọ náà làkọ́kọ́ àwẹ̀ oṣù tá a rí lójú sẹ́mà ọ̀hàn tó kìí ṣe oṣù tó alákọ̀ọ́kọ́ nù ọ̀dà ẹ̀dá kù ní láti tó tẹ̀ ti wà láyé ara ẹ̀ tó ti ní nù wá ní fún mi sẹ́yìn oṣù ìjọ àkọ́kọ́. oṣù tí èsì ti Ramadan tẹ wá rí ẹ dáhùn tòótọ́ bá ti wáá fún arósù kan àmọ́ àti fìtínà àmọ́ ti karambà ni ẹ rósù kárí níjọ́ àkọ́kọ́ rí láyé ti ní sixty years so therefore you have to remain as you are ẹ má wulẹ̀ kan bá rí ẹ má gbọ́ wà á <laughs> tó ilé ìjẹ̀bù tètè àmọ́ gbogbo kọ́mẹ́tì kan ó ti tó kankan ní àníjẹ̀ tiwa kan pín ń rọ́ọ̀sù gbogbo wa ti jọ wojú sọ́mà àròsù torí pé nílùú wa bì sẹ́yìn kà kan ipò ojú sọ́mà tiwa náà lágbà bí àlèròsù rè ń jọ alákọ̀ọ́kọ́ ẹ̀dá kùtà lọ́gbà bẹ́ẹ̀ kò sẹ́ńtì máa wà wọ́n kà máa wò oṣù yẹn yọ lágbà bí kìí yọ lásán bí kílà abẹ́ fi ṣe so ibi kánítì máa yọ fún fún àròyìn ọlọ́run wa ni wọ́n hàn sí yín jọ́ kejì àbíjọ́ kẹta àbíjọ́ kẹrin àbíjọ́ karùn-ún kí ni complain ẹ̀yin gbádùn ẹ̀ tí ò gbádùn ni máa ń complain sá kí ni à ń complain fún nísì àwẹ̀ ti bẹ̀rẹ̀ àwẹ̀ ti bẹ̀rẹ̀ alhamdulilayi ọlọ́run gbalẹ̀ ọba jẹ́ tíjọ́ karùn náà ìgbà wo ìsìlámù pọ̀ sí bí kéèyàn fẹ́ kéèyàn wà lọ́sà jáde sí àwọn àti wọn máa ní gbogbo owó àti ẹ̀bá sọ̀rọ̀ àdúrà tó máa ń pé ìyàwó wọn ọlọ́mọdé òbí rẹ̀ ṣe ti ṣe ọlọ́mọdé ọgbọ́mọdé wà ẹlẹ́ẹ̀kejì ọ̀bẹ̀ ni pé kéèyàn wọ owó àwọn lọ́sà jáde sí àwọn ọgbọ́mọdé ẹbí náà ná mẹ́ta mẹ́ta fún wọn lágbájá àwọn ọlọ́mọdé òbí rẹ̀ ọlọ́mọdé àmọ́ ẹ dákun ẹ má gbàgbé wa ẹ bá ní tọrọ fọmọ wa ọmọ wa oníbùkátà wọn àti Ọlọ́run ẹ bá ní tọrọ fún wa wọn náà ń ṣàdúrà kò burú nípa àmọ́ ẹgbowó ẹ bá ní tọrọ tí ẹgbowó kẹlẹ bá ṣàdúrà fún wa ni abẹ ṣàdúrà kẹlẹ bá gbowó fún tẹ ẹgbowó kẹlẹ ṣàdúrà ni àbí ẹ ṣàdúrà lórí owó tẹ gbà ẹ dáhùn la not good naam wọn sáré àwọn lè gbowó ni wọn ó ṣe àdúà nítorí owó tí wọn gbà ṣe ní Islam ọ̀fara wọn ò fẹ́ràn yín gbogbo ẹni tó bá ṣàdúrà nítorí owó tó gbà kò fẹ́ràn yín torí tẹ bá máa ń lọ́sọ̀ owó wọn ní ṣàdúrà fún òṣèṣe tẹ́lẹ̀ kẹtó fowó lẹ̀ náà ẹ sì rí ètò àti jẹ́nẹ́rálì tí gbogbo yẹn máa ń dìde lọ́kọ̀ọ̀kan tí ò fowó lẹ̀ ojú ọ bẹ̀rẹ̀ sí ní wo gbogbo yẹn pé à à ń fún yín ládùúgbò ayẹ rẹ̀ ó túmọ̀ sí pé ẹ sanwó ẹ̀ so kò wá burú ní Islam wípé wọ́n wá kankan bíi màmá tẹ̀ wé nìyí ọ̀fẹ́ tó ládàá fún wa kó ti fowó ṣe sàrà nà kó wá gbé wọ́n lọ́n ọlọ́run gbàdúrà lẹ́nu tó ń nànà wọ́n lọ́n owó tí mo fi ṣe sàrà yìí pàǹbọ̀ ọmọ mi láti rí tẹ́tí ṣe mẹ́jọ ṣàti dànù wọ́n lọ́n wàláhì ọlọ́run gbà tààràtà torí pé tó ṣeun súnà nàbì sọ̀lá àṣọ̀nà lọ́tẹ̀lẹ̀ ìgbẹ́kọ̀ òbí dáadáa ṣàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀nà kò tó tọrọ ntọ́fẹ́ ètò kò tó tọrọ ọ̀sán kò tó mọ́ ní àkàrà o sóyè o ti pín àkàrà o ti ṣe gbogbo ẹ̀wọ́ ọlọ́run àkàrà tí mo pín fáwọn ọmọ wọn yìí báyìí ṣe nǹkan bá ti ọlọ́run bọ́ gbàdúrà lẹ́yìn náà lágbájá ọlọ́run jẹ́ ọmọ àbí pékinní kan náà dé náà mẹ́ta bíbí àná súnà ni pé nítorí wọ́n tọrọ yìí wọ́n ti mà àbí bẹ́ẹ̀ kọ́ ọ wá ké iná àtọ̀ iná yẹn iná àtọ̀ iná kẹlẹ́kọ́ فصل لربك انحر إن شانئك هو الأبتر والله وسورة مكي وسنك بات بات بات سنة بعد ذلك قصينا كتو ترى النبي صلى الله عليه وسلم níjọ́ pé dàrú kìyàmù ìgbà tí gbogbo ànábì bá yẹ ìṣèpẹ tànàbì tẹrí gbà ànábì ni màá sáré lọ sí abẹ́ àgbà ọlá ọlọ́run ọba wa màá fi orí balẹ̀ ní. màá ma wá fi ẹ̀yìn fún ọlọ́run ọba ní àwọn ẹ̀yìn tó ṣe pé ǹjẹ́ ẹ̀ máa nínú wọn láyé bì dáná bí fi bẹ̀rẹ̀ ìgbà náà lọ́lọ́run ọba wọ́n wá sọ pé gbórí tọrọ àdá ọlọ́run sì pẹ́ fún wọn agbápẹ̀rẹ̀ dáadáa kókó tọrọ àwọn kan ìsìnkú àwọn ìjọ fúnra wíwí dáhùn ọgbà àwẹjọ àtìní lápẹjùwe àbíjọ alhamis lápẹjùwe ọwọ àtúntò pé wọn lọ wọ àwẹ tí mo gbà yìí nǹkan báyìí báyìí tí mo fẹ́ fi ọlọ́njọ́ bọ̀ sí sunna ṣẹlẹ̀ ìjẹ̀bù sísè. àti ìsinlẹ̀ ìlàjọ kọjú tọ́ba ẹ̀fọ́ àwa mẹ́ nínú ọ̀bá dùn tó nínú títà jẹ̀jẹ̀ fún wa. tọ́ àkọ́kọ́ sáà bí ní ká máa wí ní Allahumma iná kàfó tọ́hìbùlà àfọwọ́ fàáfọ́ àyìn. sòṣùwọ́n kọ́ abúkù yẹn náfìlà tó ọmọ ẹ̀yàn fúnra rẹ̀ ń bíjà kíyè tọ́ba rọ̀ lọ. ẹgbẹ̀rún lọ́rọ̀ lọ́rùn alhamdulilayi ọgọ́rùn-ún lọ́rọ̀ lọ́rùn alhamdulilayi mẹ́wàá lọ́rọ̀ lọ́rùn alhamdulilayi ẹ̀ẹ̀kan méjì lọ́rùn lọ́rùn. لا يكلف الله nafsan illa wus'aha. kò sí wàhálà àmọ́ tó o bá sọ pé tí n bá ti tún mẹ́wàá kan dárò òdìbí dẹ́ yá. àà ní ẹ̀sìn ká throughout. ó sùn kó o lè bá a tún ti di bẹ̀rẹ̀ ni bí ìgbà tí èèyàn tún lọ máa gbára wa ní ìgboro kì í ní ẹ̀sìn káàpù nìkan èyí torí pé wọ́n wá wà lórí tìmùtìmù lọ́wọ́ àmọ́ ahàn lọ́mọ falala lá ó sùn torí kó tún lè lọ mú agbára wa lọ́sùn ni wàá tún dìde lọ sàlùwàlá bí mẹ́wàá yìí ti gbọ́dọ̀ jẹ́. àwọ̀ sọ bẹ́ẹ̀ àlọ́ òru òru tóun bá ti wọ̀ títí tá a fàjà lè yọ lóru àríkùsùn. àníjì rẹ̀ torí pé ká máa wà láàmà yìí anábì ti sọ fún wa but sọlọ́wọ́ àdìsọ̀rọ̀ ká máa sọ fún àmì rẹ̀ ní àmì pé ká máa wà ní àbí bẹ́ẹ̀ kọ́ ni mo rò pé yí pé àmì rẹ̀ ní àmì pé òkè màá máa rí bí ọjọ́ dámì ọyọ̀ táàmì bá yọ ẹ̀ mọ̀ kó ti wá ó ti lọ lóbi rámì tòwó ti lè jẹ́ kóòlù náà ni lọ rámì lápẹjù rẹ wọn sì ràn ọ lọ àníkàdé sòkòtò akóle kọmọgbọmọ àǹdì ní gbogbo mẹ́wàá yìí tó out ẹni tó bá fi jọ mẹ́wàá tó bá fi kú tọlọ ọ̀pàdánù kankan àbí òye three hundred and fifty days ọfíìsù wọn àti jọ mẹ́wàá ni ọ̀pàdánù kankan ọ̀la sọ ilé ìjọba ìṣẹ̀lẹ̀ tá a bá ti wá parí lórí ẹ wà béèrè àmì ilẹ̀ lọ́tò kọ́tù sóyè tó gbà yín lásán wọ́n dàbí ẹ tó ní tí kò bìnrin ó bójú rẹ̀ ni àbí ìsọ̀nà yẹn á kó bójú rẹ̀ àwọn yẹn ni àbí á pè torí kíkọ́ ọmọ béèrè pé yẹn ni àbí ìsọ̀nà àmì ni sóyè فإليه بين سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت